وعلى رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبارك السلام عليكم ورحمة الله وبركاته أكون يقول أساسي على يموع هي بسوا سنة النبي محمد صلى الله عليه وسلم كما سيدوا لقلقه nígbà tá bá wà ní ìforíkanlẹ̀ wa. ṣùgbọ́n o wọ́n ní àdúrà oríṣi méjì ni dùwà òkànnà wà dùwà òmùsàlẹ̀ oríṣi àkọ́kọ́ ọ̀nà àdúrà ti fẹ̀yìn fọlọ́ oríṣi kejì ọ̀nà ti tọrọ kankan lọ́dọ̀ ọlọ́ wọlé ṣe ìkíní kejì wọn iná lọ pàtàkì dé gbogbo. káfẹ̀yìn kọ́lọ̀ ńtọ́ gàgà rẹ̀ torí ẹ̀ nínú ròyìn kí ṣe tọ́lọ́ gẹ́gẹ́ níbi Muhammad sallallahu alaihi wasallam láti ṣe ròyìn rẹ̀ nínú tí wọ́n máa sọ lẹ́yìn ìgbà tí wọ́n bá gbórí sókè láti rò ọ kó tó di kó wọ́n lọ sí ìforí kalẹ̀ Rabbana lakal hamdu mil as-samawati wa mil al-ard. وملء ما بينهما وملء ما شئت من شيء بعد أهل الثناء والمجد أهل الثناء والمجد أحق ما قال العبد وكلنا لك عبد لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع للجد منك الجد أهل الثناء والمجد ìtumọ̀ rẹ̀ lédè lárúbáwá náà ni yá ahlẹ̀ sẹ́nà ìwọ̀lmẹ́jì yá ahlẹ̀ sẹ́nà ìwọ̀lmẹ́jì ìwọ ọba tó so yìí pé wọ́n ń pè ìwọ ọba tó so yìí pé wọlẹ́ni tó ní ẹ̀yìn wọlẹ́ni tó ní gíga wọlẹ́ni tó ní ẹ̀yìn wọlẹ́ni tó ní títóbi. ọlọ́run bá ọlọ́ba sáyìn táàsì lè yìn tó bó ti ṣe ròyìn ara rẹ̀ fúnra ara rẹ̀ a lè yìn ọlọ́ bó ti ṣe yìn ara rẹ̀ fúnra ara rẹ̀ ọ̀nà wo la wá lè gbà táàbì dẹni tí ń yìn ọlọ́ ọ̀nà wo la lè gbà táàbì dẹni tí ń yìn ọlọ́ ó náà ní ká máa yìn ọlọ́run ọba wa gẹ́gẹ́ bí ọlọ́run ti ṣe yìn ara rẹ̀ àti gẹ́gẹ́ bí anabi muhammed sallallahu alayhi wa sallam. لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك èmi ò lè èmi ò lè ṣe kí n lè kú lápò tán fífi ẹ̀yìn fún Ọlọ́run gẹ́gẹ́ bí ìwọ Ọlọ́run ti ṣe fẹ̀yìn fúnra rẹ̀ ọlọ́run bá ròyìn ara rẹ̀ ó fẹ̀yìn fúnra ara rẹ̀ alhamdulillahi rabbil alamin arrahman rahim maliki yawmiddin ọlọ́run bá ń fi ẹ̀yìn fúnra ara rẹ̀ fúnra ara rẹ̀ eléyìí oríṣi kanu nínú àdúrà olóṣì ga nínú oríṣi méjèèjì fífẹ̀yìn fọ́nà. ọ̀gá nípò lọ́dọ̀ ọlọ́run tí àdúrà ti tọrọ kankan lọ́dọ̀ ọlọ́run ọba lọ. nítorí kò ń lọ bẹ́ẹ̀ yìí ó lọ́ba tó fẹ́ pé ká yin òun ó nìkan lọ́ba tẹ̀yìn tọ́ sí kọ́ ọmọ ìyìn ọlọ́run yóò mú kó o rí gbà lọ́dọ̀ ọlọ́run ohun tó ju tí máa fáwọn ẹni tí máa tọrọ kan lọ́dọ̀ rẹ̀ lọ. torí ẹ̀ wọ́n nu alḥadith al-Qudsi. èyí tí m'abu Abu Dawud rahimahullahu ta'ala gbé jáde nínú síra wọn wípé ẹnì tí kíkí alukur'an àbí fífẹ̀yìn fún òun ọlọ́run tó bá mú àti tọrọ òun ọlọ́run òun fún ntọ́ dáa ju máa fún àwọn ẹni tí máa tọrọ nǹkan lọ́dọ̀ nítorí pé ọlá àti àdúlọ ti ń bẹ fọ̀rọ̀ lọ lórí ọ̀rọ̀ ẹlòmíì tó yàtọ̀ sọlọ kódà gẹ́gẹ́ bí ọlá àti ni ń bẹ lórí gbogbo torí ẹ àwọn máa ń bẹ nínú àwọn àdúrà ètò ẹgbẹ́ mùsùlùmí káàkiri والحمد لله ولا إله إلا الله الله أكبر صلوا ملانية النبي صلى الله عليه وسلم من خير من الدنيا وما فيها صلوا للجبول يا إله أتنتم بين العلياء بكنا لا حول ولا قوة إلا بالله كنز من كنوز الجنة pẹpẹ ọ̀rọ̀ kan ni nínú àwọn pẹpẹ ọ̀rọ̀ àlùjẹnà lẹ́yìn ọlẹ ilé ẹsẹ ìlúwọ ọfùdọlù dẹkẹ ọlọlọlá jù nínú gbólóńtà fi ń ṣèrántí Ọlọ́run lọ́kànnà subhanallahi wa bihamdihi sáwìí nígbà ọgọ́rùn yóò mú kí iṣẹ́ wa ọjẹ́ iṣẹ́ tó tẹ̀wọ̀n níwájú Ọlọ́run àti pé tá a bá kú ní ọjọ́ tá a wí yẹn ẹnìkan ò ní gbéṣẹ́ kan wá bọ́lọ̀ tó tẹ̀wọ̀n ní láárí bí ìṣẹ̀yàn àyàfẹ́ni tó náà bá bẹ́ẹ̀ lọ́jọ́ yẹn àbójú ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. فكان لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير أولين بين قلوب كما تنمى pàápàá jùlọ kárípa awi nígbà ọgọ́rùn lójúmọ́ láàárọ̀ nígbà ọgọ́rùn nírọ̀lẹ́ eléyìí ń bẹ nínú dánàbí ọsọlọ bá àdùsọlẹ kọ wa wọn ti ń bẹ nínú gbólóhùn èyí tó túmọ̀ sí pé ń tó tilẹ̀ jẹ́ pé fún mi nírú omi níyọ̀ kò sí nínú ẹ̀ ṣùgbọ́n àdúrà tó pẹ̀lú àwọn gbólóhùn tó wá Al-Qur'an àbí tó wá nù Sunnah Nabi sallallahu alaihi wa sallam. Ebi ń kákan jókòó kakọ̀kọ̀ lọ máa ń táwọn akọ Eléyìí ti ẹ̀yìn nínú ẹ̀sìn Islam. Ìyìn ọlọ́run ẹ̀jẹ̀ pẹ̀lú tọ́lọ̀ fi fi. Adúlọ̀ ní ti wọ́n pè ní du'a mas'ala àdúrà tọrọ dájúdájú kò sí ẹnìkan nínú wa àbíkọjọ kó ní bùkátà níwájú Ọlọ́run bùkátà yìí pọ̀ àbúkéré kò sí ẹni tó lè má yàn gbọ́ bùkátà yìí àfihàn Allahu Rabbul Alamin òfin Ọlọ́run ti dá lórí wípé kọ́ni kálukú ọmọ tọrọ ní ti máa ń fẹ́ lọ́dọ̀ Ọlọ́run oníkanukú ọmọ àpè ọlọ́run ọmọ àpè ní kọ̀kọ̀ ó sì máa pè ní gbangba ó sì máa pè lẹ́ni tí ò gbóhùn sókè ọmọ ara bàbà nígbà tí máa ń pè ọlọ́run ó bẹ̀rù rabbakum tadarru'an wa khufyah innahu la yuhibbul mu'tadin ọlọ́ni ọmọ àpè òun sẹ́ni tí ń ra bàbà ẹsẹ máa gbé òun lẹni tó rẹ òun rẹ sílẹ̀ torí pé Ọlọ́run bá kò nífẹ̀ẹ́ sáwọn olùdáyẹnu àlà máa tọrọ tó máa fẹ́ lọ́dọ̀ Ọlọ́run bá nìkan ni síbò ń jẹjẹ níwájú Ọlọ́run lójoojúmọ́ ní ìgbà mẹ́tàdínlógún ó kéré jù kíkọ̀dọ̀ rẹ̀ nìkan ló ti máa wá rántí iyyaka na'budu wa iyyaka nasta'in. من حديث عبد الله بن عباس رضي الله عنهما إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله طاب ترى قضاء الله رب العالمين يقول ما ترى ترى في وين الله قضاء الله رب العالمين ترى إليه yóò àwa hàn wá ti ṣe pàtàkì tó ṣe kí ọjọ́ pọ́nà là ń pè. torí pé àdúrà ò wọ làrídà àjọ àǹgangangangan oníjọsìn. وقال ربكم ادعوني استجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين olúwa ẹlẹ́dàá yín ó ní ẹ máa pè mí o bẹ́ẹ̀ máa ti ń pè mí ni màá máa jẹ yín dájúdájú àwọn ẹni tí wọ́n ń ṣe ìgbéraga sí ìjọsìn fíìmù ọlọ́run فبين ربنا في هذه الآية أن الدعاء عبادة. قرأت العلم معي قد وأنقذ في جوسم. àwọn ẹni tí ń ṣègbéraga tí ìjọ ti fi mi wọ́n wọ náà jahannama lẹ́ni yẹpẹrẹ ọlọ́run akọ́mọ ti wà lọ́mọ bẹ́ẹ̀. eléyìí fi hàn yín pé wọ́n gbé àdúrà lọ bẹ́ẹ̀ lómi gbé ẹlòmíì tó yàtọ̀ sọ́nà àti pé ó ṣe ń tàn fẹ́ fún ẹ lójú ẹ àbí kò ṣe fún ẹ lójú ẹ ọ̀bọ̀ ìkọ́ọ̀t boycott ìta ní kékeré torí pé nínú hadith anabi muhammad sallallahu alayhi wa sallam wọn ni man la yas'alillaha yaghdabu alayhi ẹni tó bá kọ̀ láti pe ọlọ́run bẹ́ẹ̀ lọ́n tọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ó bínú sí ọlọ́dà kan ó bínú sí wa torí délé oríṣi méjì dá kan sínú ìgbà táwọn ẹbí sallallahu alayhi wa tí wọ́n ní ká máa ṣàdúrà rẹ̀ pẹ́tẹ́ nítorí kan lẹ́ wa nítorí pé fàkọ́mínà ẹ̀yìn ìṣẹ̀dá bẹ̀rẹ̀ kù bẹ́ẹ̀ ni àyè gbígbà àdúrà nù fún yín. táwọn ìdílé máa ṣàdúrà rẹ̀ pẹ́tẹ́ mẹ́ èwo nínú oríṣi méjèèjì àdúrà lànàbì fẹ́ ká máa ṣe nínú ìforí kan lẹ́ wa méjèèjì lànàbì máa ṣe wọ́n máa ṣe jẹ́yìn wọ́n sì máa ṣe títọ́rọ̀. wọn ma ṣe ti àǹfẹ̀yìn fọlọ̀ wọn a sì máa ṣe kíni ti tọrọ bí kò náà ṣe subhanallah yorùbá hamdihi subhanallah al-azim subhanallah walhamdulilah wàlá ilaha illallah allahu akbar nítorí kalẹ̀ rẹ̀. ṣùgbọ́n أتوني منها أدوات أتتك اللهم اجعل لي في قلبي نورا وفي لساني نورا ومن أمامي نورا ومن خلفي نورا ومن فوقي نورا اللهم اجعلني نورا واجعلني نورا وعظم لي نورا شو هو اللي دعاء مسألة نوانكو أدواء طورون فجوة كما جيد ينقر النبي صلى الله عليه وسلم ومن في نوصول كان صبوحا رب الملائكة والروح هذه أبي ولغتي يتوروني أبين نعم أيش سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي أبي ولبسي أي أتطرق gbogbo ẹ̀ la nẹ́bi sọ̀rọ̀ àṣẹlẹ̀mẹ̀ntì nínú foríkalẹ̀ wọn. ìwọ náà àyè gbà ọ́ láti ṣe méjèèjì nínú foríkalẹ̀ rẹ. oríkọ́nà bá ti sọ fún ẹ ìpè àwòkọ́ṣe rere ń bẹ fún ọ. lára nẹ́bi Muhammad sọ̀rọ̀ àṣẹlẹ̀. sádù abadu oríṣi méjì adé pé al-istijabatu aydan naw'an adé pé dídá àwọn meji oríṣi méjì lónà ladua méjì làdúrà dídá àwọn àdúrà náà oríṣi méjì lọ́nà. ni pé irú àdúrà tó bá se, irú dáhùn tiẹ̀ ó yàtọ̀ sí dáhùn kejì. ẹni tó bá àdúrà ti tọrọ èyí tá a pè ní du'a mas'ala ìdáhùn àdúrà tiẹ̀ òun náà ni bi i'ta'ihi bi i'ta'ihi su'alahu òun náà ni kọ́lọ́n ọ̀bọ fún ní ntọ́ tọrọ ẹni tó bá ṣàdúrà tọrọ gbígbà àdúrà tiẹ̀ òun ni kọ́lọ́n fún ní ti ń tọrọ tó bá ń pè àdúrà tá a ṣe àdúrà fífẹ̀yìn fọ́lọ́n ọba ni gbígbà àdúrà irú eléyìí òun náà níbi tawab kọ́lọ́mọ̀ bó fún yẹn ńláda subhanallah èyí yòówù tá a bá ṣe nínú méjèèjì àpàdánù tọ́dà gan aláfikún gẹ́gẹ́ bí àdéhùn tá a ti kà sáájú yẹn kìí ṣe ládá lásán ọlọ́mọ̀ bó tún fún ọ ní ntọ́ dáa ju ti máa fún ẹni tó tọrọ lọ èyí tí wò lérò torí pé tí kíké alukur'an àbí fífẹ̀yìn fọlọ́n tó bá mú ọkọ àìrójú níbi àtibẹ́lọ̀ ọlọ́run ló ń fún ọ ní ntọ́jà dùn tó máa fún àwọn ẹni tó tọrọ lọ. subhanallah torí ẹ̀ láti gbẹ̀yìn nínú àti máa fẹ̀yìn kágara nínú àti máa tọrọ ntọ́ máa ni. torí ẹ̀ máa pè ní gbogbo ìgbà sì máa sọ̀rọ̀ ọrụ rẹ̀ ní gbogbo ìgbà torí ọ̀rọ̀ náà tó ní òjò ìbùdó àwọn tẹ̀ dáàrí ìdàdà mo máa ń jẹ́ ìpè ẹni tó bá pè mí ní gbogbo ìgbà tó bá pè mí ìyẹn ni pé kò bá pípé kò bá sì pípé sí pé irun rákà alákọ̀ọ́kọ́ la a ti ṣe àlàyé ìdúró lórí ìrìn wọ́n ti ṣàlàyé fún alọ́lọ́kan àjọkan yorùbá nàbì sallallahu alaihi wasallam ti ṣe máa ń ka kíó nínú ìdúró wọn èdè àwọn akáàgùn èyí tó pọ̀ wọlé èyí tí ìsáábà gùn àmọ́ máa gùn lẹ́ẹ̀kan láàrin wọ́n sì ti ṣàlàyé fún wa ní ìsìn dé orí ìforíkalẹ̀ kọ́dà gan wọ́n tún tọ́ka sí àwọn àdéhùn. tó fi ọlá ti ń bẹ fún fíforí kalẹ̀ hàn wá gédégbé eléyìí tí ó mú kí ìyapa ó láàrin àwọn olùmọ̀ pé èwo lọ́wọ́ lọ́lá jù rí ṣé ìdúró lórí ni àbí ìforí kalẹ̀ ìdí ni pé ẹnì tó bá dúró lórí ní o ti máa mú èyí tó lọ́lá jù wá nínú gbogbo ọ̀rọ̀ ìyẹn ọ̀rọ̀ ọlọ́run ọba wa alukur'an èyí ti máa pé lórí ìdúró la máa ń kí alukur'an wàá ké fatiha wàá tún ké súra àti fatiha àti súra àbáyọkà nínú súra tó o bá ké nínú ìdúró ìkíni kejì wọn kí ń pè wọn ọ̀rọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọba gbogbo àgbáńlá yìí ni. ṣé ìdúró tó ṣe àkójọpọ̀ kíké ọba tó lọ́lọ́lá jù ní àbí ìforíkalẹ̀ èyí tó ṣe pé a kì í kí sọ wípé àkọ́rọ́bù máa yẹ fóònù làábùdù mi yìí wọ́n wọ́n àsìkò tí èèyàn ọba jù nígbà tó forí ṣé ìforí kalẹ̀ lọ́lọ́lá jù ni àbí ká dúró ṣé ìforí kalẹ̀ lọ́lọ́lá jù ni àbí ká dúró pàápàá jùlọ àti rí pàánàbí sallallahu alaihi wasallam nígbà tí a máa ń kírun nígbà tí a máa ń kírun wọn a máa dúró pẹ́ wọn a máa dúró pẹ́ nígbà tí a máa ń kírun àti sọ́rí pé tí a máa ń kírun lóru yàtọ̀ sí dúdúró pẹ́ rẹ̀ wọ́n tún máa pẹ́ ní ìforí kalẹ̀. èwo lọ́wọ́ lọ́la jù nínú méjèèjì yóò yọ ọ kìí ṣe kó wo lọ́lọ́lá nínú méjèèjì la fẹ́ ṣe wájú Ewu lọ́lọ́lá jù ó túmọ̀ sí pé dúró lọ́lá ìforíkalẹ̀ náà kọ́ òun náà lọ́lá ṣùgbọ́n èwo lọ́lọ́lá jù kí ni tó wà nínú ìwádìí tó wà ń bẹ̀ bá lè kírun láì àǹfààní tó wà ń bẹ nínú fọk ò ní pé tá a bá mọ̀ pé dúró lọ́lọ́lá jù àjẹ́ pé tá a máa ka kí ó tí ó gùn ká pẹ́ ní dúró torí kò lọ́lọ́lá jù tá a bá sì gbà pé forí kanlẹ̀ lọ́lọ́lá jù àjẹ́ pé gbogbo àtàbá kírun dérí forí kanlẹ̀ ká pẹ́ ń bẹ dáadáa gbàtà bá ti sọ fún òun ṣe kí ni òun lọ́lọ́lá jù àǹfààní tó wà ń bẹ nínú fọk. ẹ̀yin ti mà kíkẹ́ ńtọ́ sọ ìdúró di ńtọ́ lọ́lá òun náà ní kíkẹ́ a kì sì ké nínú rúkú bẹ́ẹ̀ a kì ké nínú sójú àti rúkú àti ìforíkalẹ̀ àyíká alukur'an bẹ́ẹ̀. kẹ́bù ti wá nínú wọn nàbí lọ́ọ́ أن أقرأ القرآن في الركوع والسجود ألم فصل أتما كي القرآن من ركوع أتي كوري كان تولي أتي كي القرآن تودي كي دو الله أتي كي نركوع أتي كي نكوري كان ṣùgbọ́n aṣọ pé náà àkọ́kọ́ nínú àwọn ọ̀rọ̀ wọn òun náà ni pé ìdúró lọ́lọ́lá jù ìdúró nínú wọn ló ń lọ́lọ́lá jù ìjẹ́ tó bá ń pè dúró nínú wọn lọ́lọ́lá jù tọ́wọ́ ayé kápẹ́ ìdúró náà ni ọ̀wá dá ní òdúnwò jù nínú ọ̀rọ̀ rẹ̀ ẹlòmíì nígbà tó bá dúró lórí ọ̀run yóò ti ẹsẹ̀ kan síwájú ju èkejì lọ so tí wọ́n á exchange àwọn ẹ̀sìn yẹn síra wọn from time to time tó bá ké ti ọ̀tún ló ti síwájú jù níbẹ̀rẹ̀ nígbà tó bá ti tó ìṣẹ́jú méjì ó tún ti lò sí síwájú yọ wọn dàbí ẹni tó sága tí ó ti gbàgbé síwájú rọ́ọ̀ṣì làrẹ̀mí ìlú wà subhanallah ẹlòmíì nínú ìdúró yẹn lọ́jọ́ pé yọ ọmọ wòye wọ̀n ilé yọ̀ọ̀gá mu ẹlòmíì nínú ìdúró tiẹ̀ yọ ọmọ akọ́ra ní kulala. nígbà tó ṣe pé kúrú náà ń yọyàn lẹ́nu lórí irun àwùjọ ìlẹ́ ọ̀dà ẹlòmíẹ̀wẹ̀ lórí ìjọ yẹn wọn mọ̀ fọwọ́ rẹ̀ kẹ́ wọn mọ̀ fọwọ́ rà kù yọ mọ̀ ya abo ya yọ mọ̀ yánwò yọ mọ̀ fọwọ́ yọ mọ̀ fọwọ́ á subhanallah abẹnitọ́ bá rí rí apá kan nínú àwọn olùmọ̀ wọ́n ní ìdúró yẹn lọ́lọ́lá jù kí ló dín. wọ́n ní dẹ̀kùrùhù ọ̀fọ̀lùl ẹ̀kẹ́ torí ń tá a máa wí ní dúró lọ́lọ́lá dunu gbogbo rántí nítorí pé ọ̀rọ̀ Rabbul Alamin ọlọ́lá ju ọ̀rọ̀ gbogbo ẹlòmíì lọ. Al-Qur'an ọlọ́lá ju gbogbo ọ̀rọ̀ mi lọ. Kọ́dà gan tó bá sọ gbọ́rọ̀ kan bẹ tẹ́nìkan sọ tó ti dédé pẹ̀lú Al-Qur'an èèyàn dọ̀ dára. ó lè di kèfèrí látàrí ọ̀rọ̀ ká ń bọ̀sibọ́sì wípé ọ̀rọ̀ kan tó ju àkùránì lọ àwọn obìnrin lẹ́ olùkọ́ wa inú dúró láti fi ń kí yẹn ó àrùkàn sọ orígun dúró ètò jù nínú àwọn orígun ọ̀run ẹ̀rí àkọ́kọ́ nù ẹ̀rí mi ṣé wọ́n على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين ọlọ́run wá tọ́ka sí ìdúró nínú pé wọ́n kú mú ẹ̀dúró fún ọlọ́run kọ́ọ̀nì tìǹà lẹ́ni tọ́tẹ pẹlẹ máa tí òjò sùn. nínú àdéhìí nínú àwọn tàbí orúkọ nísìnyí ó ní. ní ìgbà tí àwọn bá ń kírun lẹ́yìn anabi muhammed sallallahu alayhi wa sallam àdéhùn zayd ibn arqam radiyallahu anhu ó ní táwọn bá ń kírun lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam àwọn máa ń sọ̀rọ̀ títí táyà yìí fi sọ̀kalẹ̀ nù suratul baqara wípé wa qumu lillahi qanitin ẹ̀ dúró fún ọlọ́run lẹ́ni tí ń kírun tó sì gbẹ̀nu lọ́wọ́ wọ́n túmọ̀ rẹ̀ mẹ́ pé wọ́pọ̀ òmùlélẹ́yìn sáàkìtì ṣùgbọ́n wọ́n tún túmọ̀ rẹ̀ pé wọ́pọ̀ òmùlélẹ́yìn qanitin ay qa'imina qiyaman tawila ẹ dìde kírun fọlọ́n lẹ́ni tó pẹ́ lórí ìdúró lẹ́ni tó pẹ́ lórí ìdúró ẹ̀rí mi tunu ẹ̀rí kẹta onáàlọ́rọ̀ anábìwọ̀ Muhammad. صلى الله عليه وسلم توني etí ìmọ̀ Muslim gbé أفضل الصلاة afdalu salati ulul qunut جنينه tó lọ́lá jù nínú òun náà ní dídúró pẹ́ pípẹ́ lórí ìdúró ọlọ́lọ́lá jù nínú yẹn kékeré ṣe irun tá a kí ní jagunjagun bí ìgbà tí adìẹ ń kọ́ ṣe ń sá àgbàdo jẹ. Bí báwọn ti mọ̀. títàdé bá ń sá àgbàdo jẹ láì jẹ́ pé mi ń bá a dùn láì jẹ́ pé mi ń bá a dùn ẹ̀ríkì kámákámá ni kámákámá bí ìgbà tó ti fẹ́ yìí dáfẹ́ bàjẹ́. àwọn èèyàn wà lẹ́yìn kí wọ́n máa kírun bẹ́ẹ̀ dèk wọ́n máa fẹnu sálẹ̀ tá bí ọ̀pọ̀lọpọ̀ náà léèrè ẹ má sórí ara rẹ irun tó kí dáadáa ti ṣe kí i over ten máàkì mélòó ló rò ẹ̀kọ́ ọgbà tí ọba ní ṣàbòsí ọ̀pọ̀lọpọ̀ ní fúnra rẹ ní one over ten táwa ara wa bá ti wá mọ̀ bẹ́ẹ̀ kí wọ́n ní tá gbójúlé gan-an tá ìgbé kí dáadáa tàbí rò párọ̀ náà lọ́lọ́la ló yà ọ̀rọ̀ oríṣi kejì àwọn olùmọ̀ọ́ká ní àsùjúdù afdal káforí kalẹ̀ fọ́nà lọ́lọ́lá jù kí ló dé wọ́n ní sèbá nàbì sọ yìí pé aqrabu ma yakunu al-'abdu min rabbihi wa huwa sajid ìgbà tẹ́ rú súnmọ́ lọ́wọ́ bá jù ìgbà tó forí kalẹ̀ dáhà nílẹ̀ rí nu táa fi sọ nu táa fi sọ nu sọ aqrabu ma yakunu al-'abdu min rabbihi wa huwa sajid. tó pé ìtọ́lọ́lá dunu onáìníká dúró pẹ́ lórí òun. àdìsí eléyìí ti pé ìgbà dẹ́rú súnmọ́ náà ìgbà tó forí kalẹ̀ ó ní ìtura ní jẹ́ pé forí kalẹ̀ lọ́lọ́lá jù. ó tún wá nínú ó ní mo pàdé àbí ó ní mo pàdé kọ́ wá sọ fún yín pé sọ àdéhùn kan fún mi tọ́lọ̀ wọn bó fi sẹ́mi láǹfààní. tọ́wọ́bánu wa ni alẹ́ ìkẹ́bi sojú máa forí kalẹ̀ fọ́lọ̀ o fẹ̀yìntì fẹ̀mẹ́ ìtọ̀rọ̀sọ́rọ̀ láàyè sọ̀rọ̀ láàbù àríwá àríwísẹ́lẹ̀mẹ̀ yọ̀kọ́wọ́l mẹ́min àbẹ̀dẹ̀ yẹ́sùdúró lílẹ̀ ìsẹ̀dídẹ́tẹ́n ìlà rọ́fà àlọ́ọ̀kù lẹ́hùn bíhà dárọ̀jà wàhálà àìnkù bíhà ọ̀kìyà. ó ní máa forí kalẹ̀ lọ́pọ̀lọpọ̀ torí mo gbọ́ tánà ju Muhammad sallallahu alaihi sọ ike ẹrú kan ò ní máa forí kalẹ̀ fọlọ̀ kò ní forí kalẹ̀ tara forí kalẹ̀ yọkan yẹn kó fi kó fún kó sì fún gbogbo forí kan àgbéga kan kan ó fi hàn yí pé ìforí kalẹ̀ lẹ́yìn rẹ̀ ni wọ́n pàdé Abu Darda wọ́n wá bí òun náà léèrè irú ìbéèrè yìí kan náà yóò sọ àdìsí kan fún mi èyí tó ṣe pé yóò ṣe mí láǹfààní irú títọ̀ bá ń sọ fún mi òun náà tún sọ fún mi pé ìforí kan lè fẹ́ ọ̀pàtàkì. anábìsọ mọ́ àdìsọ́lẹ̀ wọ́n sọ fún Rabi'a ọmọ Ka'b al-Aslami radiyallahu ní ìgbà tí anábìsọ fún pé sálì tọrọ tọ́ ọ fẹ́. tọrọ tó ọba fẹ́. rọ̀bí ti dáhùn onye as'aluka murafaqataka fil jannah wọ́n tọrọ àti máa bẹ pẹ̀lú nọ náà ịtọ ya ma tọrọ. tọrọ ní tó ibe fẹ́ ìbéèrè tó ti dájú ìgbé tó bá ń pè àwa ní wọ́n bá fún chánsì kọlọ ń dàkún tún wá sí i bí tá a kù sí ti pọ̀ jù náà bí àwọn pé tọrọ tó ń bá ń fẹ́ á ntọpọlọpọ sọ o fún mi ń balu ẹlòmíín lè gbé ẹmu orí omi ni ọkọ lé sí fún mi ayé ayé làwọn wà tọrọ ń tọ́ fẹ́ nufa. kí ìfẹ́ lọ nǹkan gbà kíákíá òun á ní tí wọ́n tọrọ ní kó fẹ́ bẹ pẹ̀lú rẹ lálẹ́jẹ̀nà kéde kékeré wà lẹ́jẹ̀nà lásán bá mo fẹ́ máa á ah, olùdá abẹ́ pé pọ̀ ẹ̀sọ́ táwọn ẹni títọ̀ ti ti kọ́ sí lọ́pọ̀lọ́ wà lásán fẹ́ràn kọ́ tọrọ fẹ́ràn tó ń sìn tọrọ lọ ga jù náà ó wá ní mò bẹ pẹ̀lú rẹ ìyẹn gbà dáná bí ọ wà ló fẹ́ wà subhanallah. yàtọ̀ sẹ́ńtẹ́lì à bó ti ẹ̀dá ṣẹ́ náà aláàrú wọn bá fòun sí kókó ní. àwọn òbí là ẹ̀gbọ́n títà àbí sọ ń bẹ ó ní òun fẹ́ bẹ pẹ̀lú rẹ̀. anábìsọ̀ wá sílẹ̀ wá sọ fún un. ìgbé àìní alẹ́ ẹnẹ́fẹ̀sì kẹfì kẹfìrẹ́ ti sojú. lọ lórí ara rẹ rami ara rẹ orí subhanallah. eléyìí túmọ̀ sí pé innal jannata la tunalu bit tamanni ó wù mí ó wù mí àwọn ọ̀ràn kan rẹ̀ kò lè gbìyànjú àlùjánnà ànábì wa ní sọ ọ́ fún un wípé ràn mí lọ lórí ara rẹ tó bá fẹ́ wà àlùjánnà bá a bá tiẹ̀ bọ́ sọ̀rọ̀ kádùn àwọn lè bá a gbà kó lè bá a wúlò wọn náà ràn àdúrà lọ́wọ́ ìrẹ́ tó máa ń pòwe fún ọ pé ràn àdúrà lọ́wọ́ orí ń bẹ nínú àdéhùn nísìnyí. ìràn mi lọ lórí ara rẹ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ foríkalẹ̀ ah, ah lórí ara rẹ èyàn tún ràn èyàn tún sí ìràn lórí ara rẹ àti ọ̀tọ̀ lára ọ̀tọ̀ lẹ̀mí ni ràn mí lọ lórí ẹ̀mí rẹ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ foríkalẹ̀ yẹs nítorí pé nna la àmọ̀ràn tó o lè máa rò kó wù wá wà lẹ́nu ẹ̀mí ló ti máa kọ́ ọkọ̀ jọjọ́ pọ̀ tó torí ètò wúlò dùnú sẹ́ni tá a bá ti káyìn àti kágbá lọ́jà ikú ọba dín ní ọba kú lójijì torí ẹ̀ ràn mí lọ lórí ẹmí rẹ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ òkòrìkà náà ni wọ́n náà gbọ́ yẹn gbogbo alóòkú káwá insha Allah tahqiq kan à ń kí kéésì kò tó kò tó kọ́ ọmọ kí rọrùn yẹn because sáà bí sọ fún sáà bẹ́ẹ̀ bí kéésì pé rọrùn yẹn lásán kìkẹ́ tẹ̀rẹ́ ti sùjú pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ forí kalẹ̀ kó mójútó náà wà torí pé náà ti mà nínú hadith qudsi nítorí ọba wa sọ òní ma taqarraba ilayya abdi bi shay'in ahabbu ilayya mimma يتقرب إلي بالنوافل حتى أحبه. uhibba ẹrú kò sí nǹkan kan láti fi wá ti sún mímí ọlọ́run ọba tèmi ọlọ́run ti fẹ́ràn bí ipò ṣe tí mo ṣe lọ́ràn ẹ̀ lé lórí tó ń bá ń fẹ́ àti súnmọ́ náà tó ti fẹ́ kọ́ lọ́run kó sí ọ lẹ́ni pàtàkì èyí tó pàtàkì tó ń ṣe tó fi rí ni kọ́ ọ gbogbo tó lọ́n ṣe lọ́ràn ẹ̀ lé ọ lórí wọ́n pàtàkì. lẹ́yìn ọ̀ràn yẹn wàá mú títún náfìlà ẹrú òsì ní yí wá ti sún mímí ọlọ́run pẹ̀lú náfìlà ọmọ ti náfìlà oríṣiríṣi títí tèmi ọlọ́run kò fi fẹ́ràn rẹ̀ pẹ̀lú ìtumọ̀ sí pé àìní àlẹ́ alẹ́sẹ̀ kẹ̀kẹ́kẹ́ tó sojú màmí lọ lórí ara rẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ òfòrí kan lọ pàtàkì ká mọ náfìlà sí lónìí kò kí náfìlà kankan fọlọ́ ọ̀ràn yẹn tó wá kí ọwọ́ akínní kàtìlánà lẹ́ni tó ṣe pé tòròjú tòròjú ni wala ya'tuna as-salata illa wa hum kusala fún ìwà kírun àyàfi pẹ̀lú wòròjú àwọn mọ̀nàfẹ́fẹ́ nù kọ́nà dàpọ̀ kọ́mẹ́jọ ọbẹ̀ nù wá torí ẹ̀ ẹ̀dá mójútó òun wá dáadáa. ẹ̀rí mi ò ń tún ni pé súrà tó náà wá kó sọ̀kalẹ̀ ní Iqra kí ló parí Iqra wọ́n tó wà pàtàkì. Sura àkọ́kọ́ náà kúránì ńtọ́parí rẹ̀ ní foríkalẹ̀ fọlọ̀ oṣù máa wá ti súnmọ́ eléyìí fi hàn pé foríkalẹ̀ lọ́lọ́ lájú. bákan náà wọn ni nínú tó tún tọ́ka sí oní pé foríkalẹ̀ fọlọ̀ gbogbo ẹ̀dá pátá ló máa ń ṣe o bóyá ẹ̀dá tó wà lókè àbẹ́ ẹ̀dá tó wà nísàlẹ̀ gbogbo wọn ló máa ń foríkalẹ̀ fọlọ̀ àti pé màtí ẹ̀ bá foríkalẹ̀ fọlọ̀ gbaná lèyàn rẹ̀ ra rẹ̀ lẹ̀ pátápátá fọlọ̀ lèyàn fi ra rẹ̀ wọlé fọlọ̀ eléyìí ló nínú kò máa wà láàrin rẹ̀ sọ́lọ̀ eléyìí ni máa sọ ẹrú dẹni tó ga jù torí ẹ̀ ni ló fi jẹ́ pé ẹrú ò ní súnmọ́ lọ tó ìgbà tó bá wà ní forí kalẹ̀ tó bá wà ní komi tí èsè forí kalẹ̀ kò lè súnmọ́ lọ tó gbà tó bá wà ní forí kalẹ̀ torí ẹ̀ la ti sọ yìí pé ìforí kalẹ̀ lọ́lọ́lá jù eléyìí ọjọ́rọ̀ àwọn afá eléyìí ọ̀rọ̀ orí ti onípápá kan nínú àwọn afá wọn ni ká pẹ́ lórí ìgboro lóru ká pẹ́ lórí ìdúró lórí ìrun tá a máa ń lóru ó ju lọ. tó bá kó olùlẹ̀ ti dúró pẹ́ nínú lọ. ó ju ọ̀pọ̀lọpọ̀ lọ ó ju ọ̀pọ̀lọpọ̀ lọ ìyẹn ni pé kó dúró pẹ́ nínú òrùn náfìlà tó ń kí lóru ju ọ̀pọ̀lọpọ̀ ìyẹn ní kíkó kíláka méjì lóru kíláka méjì yẹn kó gún ọlọ́lájú kò kí mẹ́wàá lọ lọ́sàn ní nàfìlà ọlọ́lájú kò kí mẹ́wàá lọ lọ́sàn ní nàfìlà. tí náà ní pé tá à ń kìyàmù lẹ́yìn ìdúró tá a fòrú sí. pé ń ti pè wọn ọ̀sán ní kíni kìyàmù nàá pé dúró ọ̀sán dúró ọ̀sán báwo náà nù dúró wọ́n wá dúró òǹkírun bẹ́ẹ̀ wọ́n lọ tọ́ka sí pé ká dúró lóru ọlọ́lá ẹ̀gbọ́n tó lọ ni sọlá wọ́n ní kùmí lẹ́yìnlá ẹ̀là ó tún ní iná tọ̀kùmù mẹ́tòlùtẹ̀yìn wọn sọ́wọ́ wọn pé wọ́n ní nínú àdé ìbá nàbí sọ pé máa ń kọ́ ọmọ rọmọdánà ìmáná wàhásítà ẹni tó bá dúró kírun lóru rọmọdán torí pọ́gbọ́ lọ́wọ́ bá gbọ́ torí pọ́dọ̀ ọlọ́ọ̀ni ti ń wẹ̀sán rẹ̀ torí ẹ̀ láti máa ń sọ pé kìyàmù lè àìsọ pé kìyàmù nàá eléyìí sì ní ìlànà ànábì Muhammad sallallahu alaihi wasallam náà láti rí i pé kéèké sáà mọ́kànlá àbí mẹ́tàlá lọ ó sì máa ń gbé rákà kan míì suratul rákà kan yóò fi suratul baqara kan bẹ̀ àti ali imran àti nisa nínú rákà ẹ̀yọ̀ kan ṣùgbọ́n lọ́sàn-án àárí gbọ́ bẹ́ẹ̀ ìpè ìrùn rẹ̀ kùn tó bá bọ́lá kí máa gbé ni ọ̀rọ̀ orí ti kẹrin nínú tí òun try láti mú àwọn ọ̀rọ̀ yẹn láti pa wọ́n pọ̀ mú èsì kan jáde ó lè ni pé àtìdúró àti foríkalẹ̀ wọ́n dọ́gba nínú ọlá kò sí àtọ̀ láàrin wọn dípò bá kan lọ́lọ́ lájú kan lọ ìdí ni pé ìdúró òun lọ́lá ju ìforíkalẹ̀ lọ látàrí níta ń sọ nídúró àkùrá níta ń ké ndíkíni ṣùgbọ́n ìforí kalẹ̀ ń tiẹ̀ òun lọ́lá pẹ̀lú bó ṣe rí ju ìdúró lọ. bí ìforí kalẹ̀ ṣe rí ọlọ́lá ju ìdúró lọ torúkẹ́ tó forí kalẹ̀ wó lulẹ̀ fọlọ̀ àmẹ́ tó dúró ó dúró lásán yìí. torí rẹ̀ ó ní ìdúró ọlọ́lá ju ìforí kalẹ̀ àkùránì tá à ń kéwú ẹ̀. ṣùgbọ́n ìforí kalẹ̀ ju ìdúró lọ nítorí bí ìforí ti ṣe rí. pé owó lulẹ̀ fọlọ̀ ni. torí ẹ̀ a pé àwòrán ẹni tó forí kalẹ̀ nígbà tó forí kalẹ̀ ọlọ́lá ju àwòrán ẹni tó dúró nígbà tó dúró nínú rẹ̀. bẹ́ẹ̀ sì ni ìrántí tá à ń nínú ìdúró ọlọ́lá ju ìrántí tá à ń lọ nínú nínú ìdúró akẹ́ alukurani kẹ́ alukurani pé torí ẹ̀ eléyìí ni lànà anábì Muhammad sallallahu alaihi wasallam ní tánàbí bá dúró pẹ́ wọ́n máa jẹ́ kí rúkú náà pẹ́ na máa jẹ́ kí foríkalẹ̀ náà pẹ́ ẹ nàbí tètè ní salatul kusuf bákan náà àwọn àrùn tí wọ́n kí lóru tánàbí bá sì kí ìdúró kó náà náà bí àti rùkú ànábì àti boríkalẹ̀ ànábì àti dúró dọ́gba rẹ̀ lẹ́yìn ìgbà tó bá kó rùkú kọ́ni ìdàmìnà sàwà ó súnmọ́ àti jẹ́ kankan náà. eléyìí jẹ́bi tá a dúró sí lónìí. a ní nínú níta sọ gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ kí oríṣi méjì làdúrà àdúrà tọrọ àdúrà ẹ̀yìn. a mọ̀ pé tádùá bá dóríṣi méjì gbígbà àdúrà náà ń kọ́ òun ó dóríṣi méjì gbígbà àdúrà tá a fi fẹ̀yìn kọ́lọ̀ oníkọ́lọ̀ fún wa ládàá kó sì ṣe ń tọ́ da kí n tí máa fún ẹni tí máa tọrọ lọ fún wa. ṣùgbọ́n gbígbà àdúrà ẹni tí ń tọrọ oníkọ́lọ̀ ń sèǹtì ń fẹ́ fún àbí nǹkan míì kò fi jà àrọ rẹ̀ àbí kọ́ bá tọ́ ládàá rẹ̀ jíjọ́ ìgbéǹda òkèèyà. a sì tún mọ̀ wípé àdúrà tá a fi fẹ̀yìn kọ́lọ̀ lọ́lọ́lá jù. lẹ́yìn náà ìyapa ti ń bẹ láàrin àwọn olùmọ̀ àti àmọ́ àǹfààní tó wà ń bẹ̀ nù tọ́pa pé tá a bá ní eléyìí lọ́lọ́lá jù ajẹ́kù ńlá àmọ́ àti a pẹ́ jù mẹ́ tá a bá ní dúró lọ́lọ́lá jù ajẹ́kù ká pẹ́ ń dúró kí rákàtà kí ọmọ pọ̀ ògbóró á pẹ́ ń dúró tá a bá ń sọ pé forí kalẹ̀ lọ́lọ́lá jù ajẹ́kù ká forí kalẹ̀ kọ́kọ́ jù lọ́lọ́lá jù ajẹ́kù kí rákàtà kí ọkọ́ jù lọ́lọ́lá jù ṣùgbọ́n àti rìn wípé ìdúró ọlọ́lọ́lá ju ìforíkalẹ̀ lọ tá a bá wo ohun tí ìdúró kó sínú ní kíkẹ́ alukur'an ìforíkalẹ̀ sì lọ́lá ju ìdúró lọ tá a bá wo àwòrán bí ìforíkalẹ̀ ti ṣe rí sí ìdúró ọlọ́run kò sèmi pẹ̀lú ìmánà kò sèmi pẹ̀lú ìlọ́kan ẹ̀rọ ẹni tí gbọ́rọ̀ ti fi ṣe wà wò kò sèmi táwọn gbọ́ táwọn wé ní àwíjàre fún alọ́lá òkè yàrá kò máa ń sèmi balẹ̀ ẹjọ́ fẹ́ni tó wù أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الله أكبر الله ń ṣàlàyé àwọn oríṣiríṣi àdúrà méjì pé dùrà wò mọ́sálà àti dùrà wò sálà lọ ṣàlàyé pé ẹni tó bá ṣe dùrà wò mọ́sálà pé gbígbà àdúrà yìí pé pé àmì gbígbà bẹ́ẹ̀ bá báwọn ṣe tí yóò tọwọ́ fún tó túmọ̀ sí pé yàtọ̀ pé ìgbà nǹkan méjì àárọ̀ rẹ̀ ní kọ́ bá fi ládàá rẹ̀ lẹ́yìn tó kẹ́ èèyàn ṣe lọ yọ sọ̀rọ̀ àbúrò ní lọ́dọ̀ lọ. Kọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ́run ẹ fi àwọn èèyàn lẹ̀ kí wọ́n máa rà kí wọ́n máa tà lọ́dọ̀ ara àwọn bá ti ṣe gbà. Àlẹ́bí Mùhàmmad sallallahu alaihi wọ́n tọrọ lọ́dọ̀ rẹ̀ bí kọ́ bá wọn kì kọ́ bá wọn di iye lọ́jà. Àlẹ́bí ni rárá o, inna Allaha huwal musta'an ọlọ́run bá ní ìdíye lọ́jà èyí sẹ́yìn àwọn ń sìn bẹ́ẹ̀ náà káwọn pàdé ọlọ́run lọ́la fi lẹ̀ ọ̀kẹ́ àrùn lẹ́ni sẹ́nìkan ní máa tọrọ kankan lọ́dọ̀ àwọn báwọn gbà lọ́dọ̀ onígbàgbọ́ nínú àdéhùn mi ẹ fi àwọn èèyàn lẹ̀ kọ́lọ̀ wọn máa rọ apá kan àwọn lọ́rọ̀ látara apá mi wọ́n á máa price control yẹn kò sí nínú sísan sọ̀rọ̀ àmì. Sáníkà dùn àbáwá náà kọ́ àǹtá lè dé nínú ìforí kalẹ̀ wá dáadáa. Wọ́n wá ní ẹ̀mí gbàdúrà lọ sí kíkà òkúra ní lòkè. Náà, àyè. sáwà lè fi ní price and pay ọ̀gbìn tó wá ní ṣọ́ọ̀bù òun wá ṣọ́ọ̀bù ẹ̀yìn dé àwọn ọ̀nà tọ́ba ti ta lé sí i tẹ́ pé kọ́ máa ń ta yóò fi gbogbo owó yẹn ti tẹ fún kó tó wá di pé yẹn yọ sí ẹ̀fún tọ́ba wù yín láti yọ. nítorí kó ti da sojú ẹni tó bá ti da sojú yẹn ọgbọ́dọ̀ jẹ́ ẹni tó ti kọ́ kàtà. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kò sí wáyé náà. láti sàlàyé lẹ́yìn láti sàlàyé lẹ́yìn pé nínú sábàbí tí màdé kádùn òsì ti gbà òní kéèyàn tẹ́wọ́ nígbà tí màá ń tọrọ ní tọrọ wọn ti sọ pé kí tẹ́wọ́ yẹn má jẹ gbogbo pa ìrọ̀ àwọn àyè kan wà sánà bí òsì tẹ́wọ́ ìgbà tí ń ṣàdúrà lórí mímbà kò tẹ́wọ́ àwọn èèyàn tí ń sìnkọ náà tẹ́wọ́ àtìgbà tó fẹ́ tọrọ òjò ó gbọ́rọ̀ sókè gbogbo sàbí ti gbọ́rọ̀ sókè ṣùgbọ́n tó bá ń ṣàdúrà tó bá gbọ́wọ́ sókè yóò ṣe sábà bí kádùá rẹ̀ tètè gbà torí àdéhìí tó wà nù súnáà ìgbìmọ̀ àti àtàwọn kíra mi kí ọlọ́run bá wa oníjìjú ọlọ́rẹ̀ ojúṣe máa ti kíkọ́ kan nínú àwọn ẹrú wọn gbọ́ sókè kọ́ máa tọrọ kankan kó a dáwọ́ ìpadà lóṣù yẹn kí láíláí ò ní dá padà lóṣù. Àwọn àti ìyàbájọ́ yìí, ọ̀ wọ́n ti ń kí bọ̀. Ìtàkùkọ̀ pe irun tó join. Wọ́n wá join nígbà tó wọlé òòrùn nírun. Nítorí pé òun tó a bẹ̀rẹ̀ ìtàkùkọ̀ rẹ̀ lálàáfíà ìparí rẹ̀ lálàáfíà. Kò wọ́n ti ti mọ̀ síwájú pọ̀ sọ́yìn pọ́tàpọ́tù eléyìí ẹsẹ̀ imam kì í ṣe sẹ́ẹ̀tì yín táwọn gba specialization ẹlòmíì táwọn gba ṣe ìwọ́n tó gbẹrun ìwọ́n tó ṣe ọ̀run tó ti parí imam náà sọ pé ẹdúró dọ́gba mẹ́ta ìlú ara yín mẹ́tẹ̀kẹ́tẹ̀ yín ọ lọ síwájú tọmọ ẹ̀yà yín lọ ọ̀nà fàlàfólẹ̀ fún àṣẹ fún ọ ọ̀yà ìwọ́bọ̀ síbẹ̀ yẹn gbogbo eléyìí wọn bá parí rẹ̀ náà sọ wáṣẹ wọn wà ìfọrùn náà. kárí ìwọ ìṣàdúrà ó wá ní lọ́kàn nǹkan tó fẹ́ sọ ọkọ̀ sọ ó yin ọlọ́ọ̀ni ṣé ọtọ́ ní ẹ̀tọ́ fẹ́ tọrọ ní ìlọ́ọ̀nù ṣàǹṣàlá ọlọ́run ti ń tọ́jà ju tí máa ti fún àwọn tí bá ń tọrọ lọ. ṣùgbọ́n dáa kéèyàn máa sọ tó bá fẹ́ àbí òye wa ọ̀dà kéèyàn sọ tó bá fẹ́ pẹ̀lú pé kéèyàn sì pọ̀ ní yín lọ kéèyàn kó méjèèjì papọ̀ káwọn máa sọ pé ńgbà tó náà ti máa ti bẹ lọ́kàn mi àbúrò tó máa wí àwò tòtí pọ́ náà ti máa ti bẹ lọ́kàn kó ọ́ ní ká ẹlẹ́bìtì ni pé èèyàn kírun lẹ́yìn mọ́ bí a fi fóònù wá rí ìgbìlẹ̀ ẹni ẹ wá fẹ́ kàn sílẹ̀ lórí ìlú dẹ́wà ní ìdúró ó wá lọ sílẹ̀ wọn pàtó. ọ̀rọ̀ mú fóònù lẹ̀ ilé yẹn tó bá máa mọ̀ síbẹ̀ ìrùn rẹ̀ bàjẹ́ torí kó ti fi kún un òǹtí ìsara àrùn lá máa máa fi kún un ó sì jẹ́ iṣẹ́ ńlá ilé yẹn ti sẹ́ kékeré iṣẹ́ ńlá torí rẹ̀ ìrùn rẹ̀ bàjẹ́ àwọn tó bá gbá kù ní fóònù bá wà ti ń dún pẹ̀sẹ̀ ìgbà tó bá mú jáde torí kẹ́ ti máa ibi tẹ́ ti pa lẹ́nu mọ́ ẹ̀ ti máa ibi tẹ́ tẹ̀ tí ó túmọ̀ sí pẹ̀fẹ́ dáhùn torí ibi tó ti mọ̀ kó ti palẹ̀ náà lọ́kàn tẹ̀ náà kò lè ti parí tó o tẹ̀tẹ̀ ra fóònù ni kò yí ọ ìbò lọ́tẹ̀ orúkọ yọ jáde kò ti tẹ̀tẹ̀ kò ti dá padà sáyé rẹ̀ kò fi lè yàn bàrún jẹ. Bí kẹ́nà.

ẹlẹ́rù àrẹ. ẹfẹ́ kírun ìṣá ẹ̀ àwọn kan sì fẹ́ kí n má gbé. àwọn tí wọ́n fi kírun fún àwọn alẹ́ pé kí àwọn tí wọ́n fẹ́ kí wọ́n jẹ́ kí wọ́n jẹ́ wọn. lẹ́yìn tí wọ́n bá ti kí rákà mẹ́ta tí wọ́n tán kí wọ́n sálámà tó bá ti kí ìgbàlá tí wọ́n bá tẹ̀lé ìgbàlá tó kí wọ́n jẹ́ wọn. alhamdulilayi àkọ́kọ́ ni pé kí ló dé táwọn òfin kí n má gbé lásìkò ìṣá ìbí tó lábẹ́ òfin ọlọ́run èèyàn tó máa ń mọ̀ lọ́rùn la kírun lákòókò rẹ̀ ẹ̀sùn fẹ́ kó tún jáǹfààní a sì ti mọ̀ lábẹ́ òfin pípé pẹ̀lú pẹ̀lú ẹ̀ṣẹ̀ èèyàn lẹ́tọ̀ọ́ sí pípa sílẹ̀ kankan bẹ̀rẹ̀ àwọn sí láàtò náà lọ mọ́kàn tó ń torí délé kí ni dọ́kà tí wọ́n bá ti mọ́kìrì lọ́kọ́ kọ́kọ́ wá dì náà èsì fẹ́ẹ́ tún jọ ẹ̀ wá lẹ́yìn náà tó máa jọ ẹ̀yin ètò dáàbì wọn ni kó wọn gbọ́dọ̀ sálámà onígbà tí lè máa bá tó sálámà wọn àjókòó wọn àti kíláàkà kẹta tán títí tí lè máa mọ fún àjókòó àtàyà lẹ́yìn láka kẹrin pàtó bá tó sálámà wọn tó sálámà. èyí tá a rí pé wọn ṣe nu náà lẹ́yìn náà máa wádìí rẹ máa ń fẹ̀sùn ọlọ́ọ̀jẹ́ o ẹ̀sìn lélẹ́yìí kì í ṣeré. ẹ mọ̀ wádìí ìgbà tí pé ẹ tó ti kì mákèrè kọjú ẹ̀ wá á àwọn èèyàn ẹ mọ̀ pé láwùjọ tí wà ìwọ̀n kẹ̀sì fún lọ títí wọ́n ń kírun yóò máa wòran ní bọ̀ lọ́kì máa lọ ní ìṣá ẹ̀ sẹ́rù ẹlẹ́yìn náà tó ti jọ mo rò pé yé wa bó ni ó ti kọ́ fún ah, wà á mọ lákàtúntì bẹ fún ju wípé ó ti dọ̀kan nínú àwọn ẹni tán ká tó ti fi ń ṣe wà o. wà ilà nínú fáìlì akọ alukurani tó àwọn máa ń ṣe mọ̀rọ́jà rẹ̀ tó fi gbàgbé rẹ̀. àkóso ti di wà báàlù nàlẹ́ ti di mùsùlùmá. kí nàmbà ní kọ́ ha ó sì ṣe mọ̀rọ́jà rẹ̀ ṣùgbọ́n gbogbo ní ká ṣe ò mójútó. sèyàn wọn náà gẹ́bí kẹ́tẹ́kẹ́tẹ́ tó lu ẹrù tíra tó sì jẹ́ kó làpẹ́júwe ńlá fáìmà kan. níwájú èèyàn pọ̀ nípa alukur'an kéèyàn ha ọ̀lànlá bẹ́ẹ̀ torí gbogbo ara fi kọ̀ọ̀kan tó bá ké mbẹ́ ó ní ládàá mẹ́wàá lẹ́yìn náà àwọn lẹ́ni ọlọ́run àwọn sì lẹ́ni tó lọ́wọ́ bá tó tó alásán ọmọ túmọ̀ rẹ̀ fẹ́ sèwà ó sì máa sọ ẹ̀. torí ẹ̀rọ anábì sọ́lá àti sọ́lá sọ pé dàáyà hàn ló kúrọ̀ hàn tẹ́ ẹ bá hàn kankan náà ọ̀gbọ́n ayé máa ń ka alákàtúntà alákàtúntà alákàtúntà torí kó máa tètè sá lọ mọ́ yẹn lórí tùbí rà kùmí ṣe máa ń pọ̀ kù lọ. torí ẹ̀ eléyìí pàtàkì púpọ̀ tẹ́ ẹ máa ń ha alákọ̀ọ́kọ́ òṣòro ó lè fẹ́ péjì kọ̀ọ̀kan jojúmọ́ péjì kọ̀ọ̀kan jojúmọ́ péjì kọ̀ọ̀kan jojúmọ́ by the time tó bá fẹ́ rí kọ́ọ̀lù ẹ̀ lórí pé ha tí mo sì ha lóòótọ́ so ọ ha ṣùgbọ́n o ò ṣe program fúnra ara rẹ̀ program wa tó ń pè yín ó ṣe fúnra ara rẹ̀ tí ò ní jẹ́yìn ọgbà rẹ̀ gbogbo tó bá fi lé há lónìí wọ́n á fi ṣe kìyàmù lẹ́yìn lónìí títà náà bá tún kún kìyàmù lẹ́yìn rẹ̀ ó tún kún ju sí tàná lọ títí jẹta bá kún alẹ́kùtì jẹta tàná àti tòní kìyàmù lẹ́yìn rẹ̀ tún kún jù wọ́n máa ń kà bẹ́ẹ̀ lójoojúmọ́ tó ń tẹ̀sẹ̀ mọ́rọ́jà òní gbàgbé ọlọ́run bá kọ́ أشهد أن لا إله إلا أنت أستغفرك